les soucis. Hein? Baby, baby, wake up now. wọ́n ti wá fi sọ sí bíbá ẹ̀. wọ́n wà òkè. ẹ ṣe máa sọ pé wọ́n òkè nígbà tí mo wà lórí mi ò bí yín lẹ́gbẹ̀ẹ́ mi o mo fi dìde tí mo fi wá yín kiri ní kó sì ti rúùmù lẹ́sùn sí náà. When has it become a sin to sit to sleep on the sofa? I'm okay Yeah. I'm okay. Baby, you can't be okay yeah, baby, please. Oh, the Joe now. Oh, now? Take his no, why you begging me? Minutes, lórí bed, eh, lórí chair bí báyìí now. Ṣebí mi ni mo fúnra mi wá sùn síbí báyìí. Oh I'm okay here. Yeah, I'm sorry. Baby, you understand now. Ara òun ṣòkòtà. Bíbẹ̀rẹ̀ mi wà lọ́nà. Ẹ́ ara ẹ ṣé kiri. Ọlọ́run. Tètè jẹ́ adá padà sílé. Mo ti bọ̀ bíbi tó ń bọ̀rọ̀ lọ nìyẹn. Ara ẹ wà lọ́nà. Ṣé o ṣe o ò ní ronú mi. ara òun ṣòkò ta. ṣé o gbádùn ṣá. ara òun ṣòkò ta. oyún wà nù ẹ mo sọ pé ara wà lọ́nà. inú mi ní. baby oh god. Ah. God. Baby, o tún yasó sí mi kí n máa lọ. ọ̀rẹ́ mi báwo ni. mo wà ókè. ṣàbò tí ẹ̀rí kó wá kí mi lẹ́yìn. Ah, ah. ọ̀rẹ́ mi mm. òun náà má ti má rí nìyẹn o. ìṣẹ́jú mélòó. o ti kúrò lẹ́gbẹ́ àwa single ladies báyìí. Hmm. kó lóun pèsè ọkọ lálùbáríkà fáwa náà. àmì o àmì o àmì o bọ̀ kì í ṣe bí ọkọ tèmi ṣá. how do you mean. ah wọ́n. Well ọ̀rẹ́ jáfẹ́yẹ lẹ̀ kí ló fẹ́ mu. kí ló ṣẹlẹ̀ gangan. ọ̀rẹ́ kò sẹ́ni tẹ̀. àwọn táwa níta àwa fẹ́ má rí o. ẹ mo ń gbàdúrà ọlọ́run à ń pèsè ọkọ alálùbáríkà ọlọ́run à ń pèsè bọ́ mi ò gbàdúrà irú ọkọ tèmi fún. dúró dúró ṣé ọkọ ẹ tó ga tó singbọlọ tó huge oh. very cute and handsome guy. ọ̀rẹ́ já kúrò lórí ẹ̀ já kúrò lórí ẹ̀ já kúrò mm. lórí ẹ̀ já kúrò lórí ẹ̀ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. gbogbo nǹkan tó bá ti fún mi ni màá jẹ. Really? Yeah. mo ní gàrí o àmàlà wà ńlẹ̀ o púpúrú wà ńlẹ̀ o kó tó bá ti fẹ́ wọ ṣáà mention. rice ma better. rice ma better wọ́n tó bọ́ mọ̀ pé ó láìka àmàlà ju nǹkan mi lọ ẹ́ <laughs> má wọrí jẹ sáyẹ́dẹ́ kitchen. ẹ̀gbọ́n mi tó ṣọ́ ṣọlé bọ̀rọ̀ ṣọlá ṣọlá. ẹ̀gbọ́n mo kàn lè rí ẹwẹ́ ṣé mo jẹ tẹ́tẹ́ ni ìwọ tó kì í béèrè èèyàn. honestly bro i'm busy that's, that's the reason. a busy person is a rich person ṣó wá fún mi lówó ni ṣá. rich person kò rich kankan o kì í ṣe gbogbo busy person ló rich o ṣé bí ti private school ni. Ah, ó wà ní private sector kì í ṣe bíi ti ibi tí mo ti ń ṣiṣẹ́ yìí o one no oh, kan two èjì three yẹta lẹ́yìn òkígbó. <laughs> yeah only is very funny but I know of some private schools that pay handsomely. it's very difficult to get them even the procedure to follow before one can be employed is very very difficult and demanding kò tún kọ́lẹ́tà àgbélé ọmú bàbá rẹ wá mú ìyá rẹ wá. because bí mo yẹn ń wo private sector yẹn. Eh? especially àwọn private schools kankan tó bá rí àwọn proprietors àti àwọn proprietresses míì to ní good art wọ́n ṣe dáadáa fáwọn staff wọn. of course of course handsomely o. they are very difficult to get that's the reason. mi ò kọ ibo mo mọ gan tí mo tún fẹ́ kọ application lọ. but i know i know of a school tí mo ò lè eh. explore Bethany school ló wà lóńdó. sáà dìbò lè sà. area lípàkálà pàrọ̀bà something something bẹ́ẹ̀. ok ok mo mọ street warriors olùwọ náà mọ bẹ náà nìyẹn. mo mọ street yẹn bọ mi ò mọ pé skul kan tó dáa báyẹn ó wà nbẹ. skul kan wà nbẹ tí mo ń gbọ́rọ̀ yẹn dáadáa. tó lè ń sanwó gidi sa. they pay assembly. broda Ṣọlá ìgbà ọlẹ dé ah sa. kí ló ṣẹlẹ̀ ta ló pè é sọ̀rọ̀. kó rẹ̀ wọlé èké is my hobby. o gbọ́ tó pe lọ́rẹ́ o máa bọ̀ ń bí back to what we are saying jare so try láti explore opportunity to wà mẹ́rin kí ló dé tó pẹ̀lú dé. bọ̀dá mi kí lẹ ṣe ń sìn. ní wa o. ẹ kígbe mọ́ ìyàwó yóò fẹ́ jòkó kí ló dé. opportunity tí mo sọ fún ẹ try láti mọ bóyá máa explore ẹ. brother i'm talking about you disgracing your wife in my presence ẹ sọ̀rọ̀ opportunity ìyàwó ilẹ̀ kígbe mọ́ bí eléyìí láì sọmọ ọ̀dọ̀. ọjọ́ olórí bá mi last kí ni mò ń bèrè mọ́lẹ̀ kí gbé mọ́yàwó yín ẹni bá mi. ṣògbóró mọ́ mi. ó ti yé mi. ẹ ẹ gírẹ̀ la fẹ́ sọ́nà ẹ tó sọ fún mi gbà yẹn kọ what's up with that. ó ti ń tẹ̀pa. jíde jókòó náà. ẹ wo ọkọ mo wà òkè mi báyìí ah, ọ̀rọ̀ tí mo bá wá ó jù ú lélẹ̀ tó bá gbà kí n jòkó sí sí kí n gan máa jòkó síbẹ̀. bẹ́ẹ̀ lọ́rọ̀ náà lè tó ni. jíde kò yẹ kó lè tó yẹn Paul ìwọ ni mo wá bá àwọn Yorùbá máa ń pa òwe kan wọ́n ní jagunjagun tó lọ sójú ogun tó sọ wípé òun pa èèyàn igba lóòjọ́ tó délé tó tẹ adìyẹ igba mọ́lẹ̀ ṣó mọ̀ pé tí ojú ò bá tó ti ojú ogun tìlé yẹn tìlé yẹn ojú tó ṣojú wa. Yeah, your brothers have reported you several times. Ìyẹn bí o ṣe máa ń dín pẹ̀lú ìyàwó ẹ̀. But I've never for once, you know, witnessed the situation. But the one that happened yesterday, no, no, no, no, was so horrible. Ah, I never expected such from you. Ìyàwó ẹ̀ tó gbé sílé wá humiliate ẹ̀ bẹ́yẹn is uncalled for honestly then mi ò ní lè bẹ́ẹ̀ rìn kí n má lè bẹ́ẹ̀ sòtọ́ ọ̀rọ̀ why reason tí n fi wá ni wípé i want to know why i want you to confide in me oh rather bójẹ́ àbí confide in us let us know what is the the source or the cause of these humiliations every time please. orí tí wọ́n yẹ land mo mọ̀ mọ̀ fi ẹ́ lára balẹ̀ láti sọ gbogbo ọ̀rẹ́ kí kò land hmm. ṣé èmi mo sọ fún ẹ pé mo ti níyàwó ni àbí ah. just because a miserable person found her way into my house you don call her my wife listen. did I introduce her to you as my wife. listen look at the adjective. Hmm. listen lóòótọ́ èmi kan ready láti bá ẹ jà pé ah, o gbéyàwó sílé o sọ fún mi anyways o lè má fẹ́ jẹ́ káwọn guys o mọ nǹkan tó ń lọ but at least among our friends i'm the closest to you you should be able to tell me understand eh? even àbúrò ẹ gan gbà mí tábàjọ sọ̀rọ̀ gbà mí pé ah, ìyàwó bọ́dà wọn ò mọ̀gbà tó fẹ́ yàwó now talk to me what is really going on. ṣé lórí ọ̀rọ̀ love it right. yes your wife don't call her my wife again. Oh. Wá, torí pé o béèrè, mm-hmm. màá kúkú fẹ́ kan open up nítorí pé Yorùbá sọ pé ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ gbọ́. Gẹ́gẹ́ bó ṣe mọ̀ mí now, òjẹ́ ń lé orò jẹ́ ń lé eégún ni mí. Bí ta tí ń bà té káàkiri, ibẹ̀ ni ìwọ wá ti lọ gbé àrò gidi gbà àárọ̀ gidigba ah ah interesting interesting. torí orúkọ yẹn hmm. love it orúkọ yẹn sweet lójú but undertone tó ní ó lágbára. what is that. láti hmm. ṣe gbogbo nǹkan tá à ń ṣe káàkiri náà ni o ti sọ pé òun ti lóyún fún mi o. ok o ṣe máa lóyún o lóyún fún mi hmm. ṣé mi àti ẹ sign contract bó fẹ́ lóyún ni kó rẹ kúrò ń bí jàre bẹ́ẹ̀mi ṣe sọ fún kó lọ wá bóyá fẹ́ ṣe kínní pé mi ò mọ kankan pa yẹn hmm. ọjọ́ kejì ni mo kàn déédéé rí báwọn èèyàn kọ́kọ́ gate mo dẹ̀ lọ bá wọn mo ṣí gate ló di òun àti bàbá kan hmm. ẹ̀ka sàn sáà bàbá yẹn máa bèrè lọ́wọ́ mi pé ṣé wọ́n ní jẹ́ bọ́ọ̀lù. dúró kí ló sọ fún pé yìí náà. ní bọ́ọ̀lù. <laughs> oh my goodness. kí n tó dáhùn agbádá tí bàbá wọ̀ wá ńṣe ló bọ́ agbádá aṣọ ọmọ babaláwo ni love it. my god. Baba came into my house in full regalia aṣọ oògùn gbígbà tó fẹ́ lọ jagun ni. ọ̀nà tí wọ́n ti wá scam wọn kú pẹ̀lú babaláwo ṣá. scam kọ́ leléyìí o fíìmù tó ṣojú mi kòrókòró ni o. nìyẹn gbogbo àmàmọ́ you have not been scammed. it is now about being scammed ìròyìn tó gbẹnu tán ó ṣojú mi kòró orí kàrá. ṣayé ló bu yẹ̀pẹ̀ lẹ̀ mi ì mọ nǹkan tó sọ sí i tó máa da yẹ̀pẹ̀ sókè àwọn yẹ̀pẹ̀ dẹyẹ ni o yẹ̀pẹ̀ dẹyẹ live Jide before my very eyes. Oh. who is talking about African magic mo ní nǹkan ṣẹlẹ̀ live lójú mi yẹ̀pẹ̀ dẹyẹ. Ah. ọgbọ́n lọ fọmọ mi lóyún mo sì kọ́kọ́ ń ṣe strongest pé ìgboro ni mo àgbà àbẹ́ èmi kọ́ ni mo fọ́mọ yín lóyún omi ò mọ ibi tí ọmọ yín ti mú ó sì gbóyún wá o ó kàn tún wọlé tó tún wọlé ló mú igi kékeré kan ọgbọ́ tọ́ba yẹ bọ́ọ̀lù lọ fọ́mọ mi lóyún kó o déjò ó máa ju gílẹ̀ báyìí igi déjò ní mo fẹ́ sá ó ní máa bọ̀ wọ́n lọ ibi ah. gangan igi yẹn ó dejò live snake live snake live snake à sọ fẹ́ mọ bá wọn gbélé ayé ṣe dáadáa pé bàbá kílẹ̀ wí ṣètì rẹ̀ fọ́ ni lọ fẹ́ bá wọn gbélé ayé ṣe dáadáa oníbẹ̀rẹ̀ ní sà ó ní kọ́mọ ẹ̀ ó pàṣẹ fún ni pé kó wọlé yẹn lọ́ kẹ́rù rẹ̀ wá. Oh oh That's how I've been living a very miserable life. The life I never planned for. Paul, no, this is not comic but ó pààyàn lẹ́rìn so oh my god. that's the situation i found myself. bí ọmọ ẹ ṣe dénú lé ẹ nìyẹn. bó ṣe débi báyìí nìyẹn. Eh, well mi ò ní pity ẹ jùjùjù because ìwọ fúnra rẹ ló fi ọwọ́ ara ẹ fà á ìwọ lọ yan ẹ̀kọ́ níbi tí ọwọ́ ẹ ti tó agbọ̀n ni mm, and this will serve as a lesson to guys there to jẹ́ pé wọn ò ní taste tí lè bá wá máa wò jẹ títàn bá wá máa wò jẹ in fact prayer mi ni pé eléyìí tó ṣẹlẹ̀ sí ẹ̀ hmm, kọ́ ló má jẹ́ kó ṣẹlẹ̀ sí d1 ọ̀rẹ́ wa because ìyẹn tó worst tí ẹ tó bá rí ìbọn á ti kí iná ọmọkùnrin ẹ̀ bọ́ and uh, the next thing is ìgbà wo la n plan wedding sí wa. wedding wo ni. wedding ẹ̀ na o ti níyàwó na abi? ṣẹ́gbẹ́ o ti níyàwó. ṣùgbọ́n gbádùn ṣá. ká máa arrange ṣe wà ókè. ọkú ó ti ṣẹlẹ̀ ókè ṣe tí wọn bá tún padà wá kọ. mo ti di gungun ẹja gbàgbé bó ṣe ṣẹlẹ̀. mo ti ń wo ọ̀nà tí mo fẹ́ gbé ọ̀rọ̀ ara mi gbà pé mo máa lọ ṣàlàyé fún pásítọ̀ kan tó bá gbó hánran hánran. bí a bá sọ̀rọ̀ iṣẹ́.